ẹ káàsán ẹ káàsán ṣé àlàáfíà ni. adúpẹ́ ń kàwé ni. bẹ́ẹ̀ ni mò ń ka bíbélì ni. kí ni ohun tẹ́ ń kà. mò ń ka ìtàn nípa ti jésù kristi olúwa wa. wọ́n wí pé wọ́n mú jésù kristi wá sí calvary níbẹ̀ ni wọ́n ti kàn án mọ́ àgbélébù. kí ni ìdí tí wọ́n fi kàn án mọ́ àgbélébù wọ́n ń bínú ni. bẹ́ẹ̀ ni wọ́n ń bínú. ohun pàtàkì tí ó wà níbẹ̀ ni pé jésù fẹ́ kú fún ọ ọlọ́run fẹ́ràn rẹ ó sì fi jésù kristi fún ọ. ah fún mi. bẹ́ẹ̀ ni ó kú fún ọ lé àkókò tí ó pẹ́ ọlọ́run dá ọ̀run òun ayé àti ohun gbogbo lẹ́yìn náà ó dá ọkùnrin kan àti obìnrin kan fún un nígbà náà wọ́n bí ọmọ kan àwọn ọmọ tí wọ́n bí lẹ́yìn ìgbà náà pọ̀ wọ́n fi ọlọ́run sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ibi ṣùgbọ́n ọlọ́run rí ọkùnrin kan tó ṣe ìgbọràn sí ẹni náà ní abraham àwọn ìdílé abraham wá di ẹni tí ń fi etí sí ohun ọlọ́run ọlọ́run fi òfin fún wọn a kọ àwọn òfin náà sí ara òkúta ńlá méjì ọlọ́run wípé bí ẹ bá ṣe àìgbọràn sí òfin yìí ẹ ó jìyà èyí jẹ́ òfin ọlọ́run ọlọ́run wípé èmi nìkan ni ọlọ́run òtítọ́ ìwọ kò gbọ́dọ̀ sin ọlọ́run mìíràn ìwọ kò gbọ́dọ̀ tẹríba fún erékéré ìwọ kò gbọ́dọ̀ dárúkọ ọlọ́run rẹ lásán o ní láti ṣe iṣẹ́ rẹ lẹ́ẹ̀rin ọjọ́ mẹ́fà ya ọjọ́ keje sí mímọ́ láti sin ọlọ́run rò ti àwọn òbí rẹ sí rere kí o sì bu ọlá fún wọn ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ìwọ kò gbọ́dọ̀ gba ọkọ ẹnìkejì rẹ tàbí ìyàwó rẹ ìwọ kò gbọ́dọ̀ jalè ìwọ kò gbọ́dọ̀ purọ́ bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké sí ọmọ ẹnìkejì rẹ ìwọ kò gbọ́dọ̀ sojú kòkòrò èyí ni òfin tí Ọlọ́run fi fún àwọn ènìyàn rẹ̀. Hmm, àwọn òfin wọ̀nyí dára àwọn ènìyàn náà ṣe ìgbọràn sí bí. ó bani lọ́kàn jẹ́ wípé wọn kò ṣe ìgbọràn sí òfin náà orílẹ̀-èdè àti ènìyàn gbogbo ló ti ṣàìgbọràn sí Ọlọ́run ìwọ àti èmi ti ṣàìgbọràn sí òfin Ọlọ́run ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn wa òun kò fẹ́ kí àwa kó lọ síbi ìjìyà láéláé nítorí ìdí èyí òun gan fi ara gba ìyà wa ó wá sí ayé yìí nínú àwòrán ènìyàn ní ọ̀nà báyìí a pè ní ọmọ ọlọ́run orúkọ rẹ̀ ni jésù kristi jésù kú fún wa nítorí pé a ti ṣàìgbọràn sí òfin ọlọ́run òun kò sí nínú ipò òkú títí ṣùgbọ́n ó jíǹde kúrò nínú òkú lẹ́yìn náà ó padà lọ sí ọ̀run ó ń pèsè ilé sílẹ̀ fún àwọn ọ̀rẹ́ rẹ̀. à báwo ni èmi náà ti ṣe lè di ọ̀rẹ́ rẹ. jésù wípé ọ̀rẹ́ mi lẹ́yìn ṣe bẹ́ẹ̀ yín bá ṣe ohun tí mo wí. àwa jẹ́ ọ̀rẹ́ rẹ̀ bí àwa bá gba ohun tí ó wí tí a sì fi ẹ̀ṣẹ̀ wa sílẹ̀. bí ìwọ bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún ọlọ́run òun yóò dáríjì ọ́ torí jésù kú láti mú ẹ̀ṣẹ̀ wa lọ. bí ìwọ bá gbàgbọ́ wọ́n kì yóò rú ìyà rẹ nígbà tí wọ́n bá kú. nígbà tí wọ́n bá kú òun mú ọ lọ sí ọ̀run láti máa gbé pẹ̀lú rẹ̀ níbẹ̀ ni ìwọ máa gbé títí pẹ̀lú ayọ̀ ńlá ọ̀rẹ́ mi pa jésù kristi gbọ́ lónìí kọ̀ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kí o sì ṣe ìgbọràn sí ọ̀rọ̀ rẹ̀ bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ òun yóò fi ayọ̀ ńlá sínú ọkàn rẹ̀